وعلاه السلام عليكم ورحمة الله وبركاته ọ̀ní ìjókòó tó súnmọ́ kú sẹ́yìn nínú tẹ̀síkẹ́rà ببعض المترادف من الألفاظ وجدت الشيخ سعيد بن سعد بن ندهان الحضرمي رحمه الله ذكر الإبل page 14 ìran ilé sí nípa alẹ́ ibil àkúmí náà ń pè ní ibil camel àtàwọn gbólóhùn míì tí ó lè túmọ̀ rẹ̀ قال المؤلف رحمه الله ومن صفات الإبل اقرأوا من صفات الإبل مهرية أو ما هو أو nínú ìròyìn ràkúnmí àbìnà ya àmàlà mahariya roma òun náà tún ní harifon nínú àwọn orúkọ tí ń jẹ́ òun náà ń pè ní harifon fi ó ràkúnmí ní jẹ́bẹ̀ shimlal hijab nidwa airona ainsu kọlùsù náà jẹ́tùn عليه نعجة واحدة وفي صفات سيرها وفي صفات سيرها يقال ìrìkọlù ó nínú ròyìn rí àkúmú wọn a máa pè ní wákàtí jíìfọ anẹkù àti ìrìkọlù ìrìn ràkúmí nìyẹn ìrìn ràkúmí nìyẹn àwọn náà tún ní hafdùn خطب هوني هنا حفد هنا رسيم هوني خضب هوني جميل هوني ركب هوني عدو هوني تبغيل ذكر الخمر يروين أتي أتي ومن أسامي الخمرين ṣé tó fi jókòó sẹ́gbẹ̀ẹ́ mi níbàyí ọ̀rọ̀ mú tíra wa ó ní wọ̀mínà àsáàmì ìlúkọ́mọ́rí nínú àwọn orí kọ́kọ́ tí ń jẹ́ pólí sùláfà tún sùláfà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́yà bẹ́ẹ̀ kàndàrí sùn bẹ́ẹ̀ kódà kọ́hùwà sùn bẹ́ẹ̀ àwọn náà tó ní wàá ṣe kù. ó ní inú orúkọ tó ti ń jẹ́ òun ni aati òun ni fọ́rìfà òun náà ni mọ̀jáàmẹ̀ òun ni isimu nítorí àmọ́ tí kọ́wà àdẹ́lẹ́sẹ̀. هون رحيق رحيق مختوم هون عقار هون مزته وسل سبيله صهبة وأم وقل وبوك وبعلا من وصل السبيل قلتنا من جسح السبيل هوني كميت هوني طلع هوني صهباء àwọn fani ọmọ kulli khubutin wa bala ìyá gbogbo dọ̀tí àtàdáwò àti ni. zikiru li jabali ìrántí òkè mountain wal ardi ilẹ̀ wa ma'amiha àtàwọn pápá tí ń bẹ nílẹ̀ àwọn pápá ilẹ̀. kajabali eh, eh, Ihun tó bá ń pín Java lòun náà ló ń pín Code. Àwọn ni Tóòrù wọ Tóòrù sí ní ìní. Àwọn ni Shahid. Àwọn ni Ra'nu. Àwọn náà ni Waniq. Àwọn ni Alam. Àwọn ni Haliq. Àwọn ni Sifati al-Ard. Ẹnu Fatu. Wà Sàmúlàkún. Wà Mahamahun. Wà ó ní ẹ̀kọ́ tí inú ìròyìn ilẹ̀ ẹlẹ́ wọ́n ń pè ń tẹ̀nú fà àwọn náà ní samlakun àwọn náà ní mahmahun àti harratun sọfọfún. ó ní wọ́n sọfọfún kọ́ àsọfọfún sọfọfún inú ìròyìn ilẹ̀ náà ni. هنا بيقع هنا حاجة في كل حاجة بينسلون إلا نان جبا تبطط هوجل وتسهر مفازة أني هناني مفازة هناني جبا هناني داويجة هناني بيدار àwọn ní káyìhà àwọn náà tó ní ha ilẹ̀ náà níjẹ́ bẹ́ẹ̀ àwọn ní káf ọ̀rọ̀ ni àwọn ní fáàbà àwọn náà tó ní sàhárà apá náà ni. bákan náà wọ́n ní àmà àmà màá mil àwọn gbé ọ̀fà wà lọ́wọ́ wà lọ́wọ́ ọ̀yà. pápákòtì ọmọ màámi arúgbé àwọn pápá tí ń bẹ ńlẹ̀ ọ̀nà ni wọ́n ń pè ní mọ́kàlì ọ̀nà wọ́n ń pè ní ṣé ànámi rèé àbí ànásù àbí kìnnì ànárò yóò ní ìgbàgbọ́ tó àmì almuhmal ọ̀nà ni mu'attal wọ́n ni kàdáyà bá bọ̀ ní. wọ́n ní bẹ́ẹ̀ náà ilẹ̀ náà wọ́n ń pè ní akọ́túnbẹ́ náà wọ́n ń pè ní yabab òun náà ni mawad alhamdul mawad ilẹ̀ tẹ́lẹ̀ kankan ò fi ṣe kankan òun náà wọ́n ń pè ní kharab ahoro ọmọ àlámínà ibi tó bá gálẹ̀ òun náà pè ní tìlálù òun náà wọ́n tún pè ní hasab wà á kí máa tán.

àtòṣùpá ọ̀sàhábí ẹ̀sùjò ọ̀lẹ́mọ̀tọ́rí àtòjò gángan wọ́n kà sàmà èrò. lórí ọ̀sẹ̀ sàmà èrò ìmúdọ́ńpẹ̀ ní sàmà òun náà ti lè àsopọ̀ fún un káwọn ẹranko yìí sẹ́ńbà wà lè tó láago mẹ́sàn-án. عليكم السلام قولي وكالسماء ممكن السماء هنا ممكن السقف ذلك أكون السقف محفوظة والجربة هنا علياء هنا الزرقاء هنا الخضراء الشمس كل الشمس كل wọn lè ka ṣáfùsì oòrùn wọn làwọn ti ń gàzálà lẹ́sẹ̀ gbìn o lẹ́sẹ̀ àgbọ̀nrín o gàzálù làgbọ̀nrín ṣùgbọ́n gàzálà tó oòrùn níjẹ́bẹ̀ òun náà ní zòká àwọn ní bó àbí yọ̀hù àwọn náà ní baraahù àwọn ní jáwọ́nàtù àwọn ní bàyìbọ̀ kàlùkọ́mà rèl. kàlùkọ́mà rèl ẹ̀sàkùtì kọ́mọ̀rí alifásitì kéèsì pò kí o kọ́mọ̀rù náà ń pinnu alifásitì òun náà ní bàjẹ́ ìbádìjọ́ kẹrìnlá òun náà ní azahar òun ní ibùn jala òun náà wọ́n ń pinnu zabarkọ́d òun náà wọ́n ń pinnu alibàjẹ́ bàkàt sàhábì. ما نانو عن الجهل wọ́n ní ọ̀gẹ́sà ha bìlmọ́sínú ẹ̀sùjọ òun náà wọ́n tẹ̀lé àlùmọ́sínú ẹ̀sùjọ funfun òun náà àlìkà máàmù òun ní kọ́sáàrù òun ní manánù òun ní jahamu zikiri olùbíkiri ìrántí kànga kànga ní àlùbíkiri wọn lè háwùdì ọ̀kẹ́ kàmọ́tàrin. ó ní kàmọ́tọ̀ ní ìdò mo náà ń kẹ́ni káyè láti máa ń sọ́kọ̀ aláhùnmá agífìnà àwọn náà ní hayáwó àbí habáwó àbí hayáwó àwọn náà ní wọ́n ń kẹ́ni alhaya hayá àwọn náà ní hatol òjò tí ń dà àwọn náà ní jí mọ́tò àgbà ńlá òjò òun ní tọ́lù ìtọ́lọ̀ gáàzù àrísọ́lù àti ọ̀rọ̀ sáásù kò ju wẹ́líwẹ́lí ní méjèèjì wọn náà wọn tó ń pè ní wáábílù jọlá wáábílù dìkìrò lè dìkìrì ìrántí kànga wọlé háwùgbé àbàtà bí sọmi pólù kan lè ti lúwẹ̀ wà àzìbìlmá ì ìmì tó dùn wọ́n gẹ̀rẹ̀ lè àzìbí àtẹ̀yí tí ó dùn àlèmùtìláì àti kúkú tí kúkú kíkẹ́ kàlùbíkìrì mọ́kànlẹ̀ ìbọn wọ́n ni kàlùbíkìrì wọ́n tó ń pè ní bíkìrì àwọn náà ni jùbùn nínú gàyà bá tẹ̀lé jùbùn هنا ممكن قليل هندا هنا حفر هنا جامدة هنا رأس وبعدها أصحاب, وأصحاب الرأس يقامون هنا حجرة هنا يعني كانون كانون لا يخرج كالحوض بركات

غير عاقل ó ní kàlẹ́hùn bí ìmá in omi tó bá dùn mímá ìfura tí wọ́n mú inú odò kan tó ń pè ní fura tó wà ní baghdad irú omi àwọn kan ní sálísálí kàdà nùkọ́ọ̀kù òun náà ń pè ní nùkọ́ọ̀kù wọ̀lì gẹ́ìrì omi tí ò bá wá dùn ó pè ní àtẹ̀lẹ̀ nínú ikọ̀ míì tí wọ́n tó lè pè ní tí ò dùn ó ní mílíọ̀nù. Oh ya. وأجل سكر دعاء الله مسح من يومية جاج ومولون ناصع وأجل ومطرقة هنا نسكر ونزعق وعفاق لكن آسن غير آسن من ماء غير آسن ومطرقة ومثل ما الآن هنا قرم الآن نوتك كتا ونا نجحك نذكر على داق جحك ومسرع وطافح نوتك نانا وساخر ذكر المريض شسنا تعالى عليه alimọ́tì ikú alikọ́bórí àti sàárè akálìmọ̀rí ìpè. ó ní ọ̀kálìmọ̀rí abirùn wọn a máa pè ní bẹ́ẹ̀ni ẹ̀ńtọ́rẹ̀ manihok ṣáàkì ṣakim مدنا إيه؟ هل واحد لكم يعني أن ترى نانيا مواصب أن ترى يعني عليل مدنا ومعتل بين ما يفعل معتل كذا ثقيل يعني أن تقول الموت حتف ó ní kàlmọ́ kíkú òun náà ń kàn ní hàtìfù mafat himam wọn ní jàtù ikú ní jẹ́bẹ̀ òun náà ní sáàmù òun ní alihayin aláàtọ̀ sí hínú hínú làkókò hínú ikú wọ́n lè záàmù ikú náà ni wọ́n kọ̀ bẹ́ẹ̀ ó ti lò mọ́nú ọ̀nà. كل كيلون كل جس كيلون منون من هلاک رد هنا يعني قاضية قاضى يقين هنا ممكن ردع يكون جل في القبر لحظة حافرات قلت القبر صاري وما ممكن لحظة لحظة ليه ما ممكن wọ́n bá ti gbẹ jì ó débi ẹ nǹkan ga lẹ́sẹ̀ mẹ́fà tó dà ní ara rẹ̀ wọ́n sì wá yọ ibi ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ adójúkọ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ wọ́n yọ ibi tí wọ́n tọ́jú rẹ̀ síbẹ̀ wọ́n ń pè láì jáde sàárè náà ni wọ́n náà ní ṣọ́fúrá òun ni rọ́mùsù òun ni dọ̀rí òun ni rọ́jàm sàárè náà ni òun náà ní ṣáfíà ẹ̀yìn náà lámàrin dòdò náà fi ṣáfíà àti gẹ́gẹ́ wọ́n da padà nù sàárẹ̀ ni ìṣòro táwọn bá sí ìrònúpìwàdà wọn ráhùnmátì ìkẹ́ wọn lẹ àfọgbé àmójúkúrò ọdún ààyè àtàdúà àmẹsìlò tábà. Àǹfààní àtúlá àṣà àwọn arìnrìn àdá. lọ mí sílò tábà ẹ sá kúkàkúkà. ọfẹ àmẹbà wọrọjà ọfẹ àmẹbà ọfẹ àmẹbà ó tún bá náà ní wọrọjà kẹfà nkánà kẹfà ọdún ọdún mìíràn nù nkánà ọwọ adakọ aka kàn هناك رحمة عنه هنا تحنن هنا رأفة هنا شفقة هنا عطف ها كان لها خنو هنا رقة العفو غفران العفو غفران ìkọlà tún ìgbébá wà sọ fún bàbá ó ní àpòyí òun náà ní gùfọ́ọ̀n àmójúkúrò òun ní àforíjì tajawuzun kí àmójúkúrò fún ẹ̀kádà ìkọlà tún àmójúkúrò náà ní kéèyàn ọdún kọ́ rajà lọ́wọ́ èèyàn ní ìsìnkú ajá padà ní ẹgbà àmójúkúrò náà lèèyàn ṣe àwọn lèyí tá ní sọlá sọlá ń sọ pé mọ̀nà àkọọ́là àkọ́ọ́lá àkọ́ọ́lá láfọ̀ àkọ́ọ́lá iná bá gba ọjà padà lọ́wọ́ ọmọ ìyá rẹ̀ nígbà tó ṣàbámọ̀ lórí ọjà tó rà yẹn aláwọn gba ìpẹ́ tẹ̀ náà bákan náà ẹ kọ̀ọ̀gọ́ àmójúkú lòun náà ti sọ ọ́n hàbàdà ló fi ń dá tó ọ̀yà ìlàhì. Wọ́n ní kọ̀yà ìlàhì ẹ sá kú rà lè rí gbé ipò ọlọ́run ọba ẹlẹ́dàá mi àǹjọ́sìn fún un. Ya Rahim Ar-Rahama ni wọ́n tó máa ń sànù gbogbo àwọn tí ń kẹ́yìn. Habuna rida káwá lọ́rẹ̀ yọnu. Anna yọnu ti wa o. Ọ̀sán lè da iná ọba ní ṣètẹ́ gbére fún kaniọ̀ alọ́lẹ̀ bí. Alọ́lẹ̀ bí àbúrò máa ṣàrọ̀. Ọni alàlẹ́bì dáni sí kíkẹ́ ní tó ṣe pé àrùsálẹ̀ tàhó mọ̀ bà ṣe rọ̀. Kọ́ọ̀rin kọ́ máa jẹ́ olùtùnú, ìfúnni ní ìrọ̀dùnú. Mọ̀mọ́ǹtìrà olùkìlọ̀. Ìkúlẹ̀ àsùnà ìfìlúwárá fún àwọn onírànràn náà àwọn èèyàn. Ọ̀tọ̀lá àwọn tí ó jẹ́ olùtùnú fún, ọ̀tọ̀lá àwọn tí jẹ́ olùkìlọ̀ fún. Àlùmọ́ńtì ọ̀fà.

okùn wa tó yí lànàbí àṣẹfí ayé olùsìkẹni ahmed orúkọ rẹ̀ tó wá jẹ́ ahmed wàlẹ ali. nàìjíríà hamad ó ní wàlẹ ali ọlọ́run bá ń ṣe kẹfà àwọn ará alẹ́ ànẹ́bí àwọn tó ọ̀sáhábì àtàwọn sáábì ànùjúmi nàìjíríà tí wọ́n jẹ́ ìràwọ̀ tọ́mọ́lẹ̀ káàmà ti bẹ̀ àwọn oníbílì jàlálì tẹ̀síkìrà káàmà ti tẹ̀síkìrà kíra tẹ̀síkìrà tuntun ó ti parí báyìí bẹ̀ àwọn oníbílì jàlálì pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọba tó tóbi jùlọ. àbẹ̀yà tún hàn lọ́rin mẹ́ta alhamdulilayi wọ́n ni àbúyá tún hà àwọn ẹsẹ̀ orin tí ń bẹ́ńbẹ́ pọ̀fẹ́sọ́rù aragbadi ti dóróré ní bàdá nínú dáàlì rọ bá dáàlì alif mọ́dì ọba lọ́wọ́ nú abájádá díndín òkà yẹn lọ́ọ̀bà nù ọ̀rẹ́ sí orin ẹ̀dá abájádá mọ́ mo ní kẹ́ máa lọ́wọ́ nú mọ̀tọ́lá ń jọ kàrá ẹ̀ mọ́ tó wà nù kọ́ tó bàgìdà díà kí mọ̀tọ́lá àtúlù hadith ẹ̀ka ìtìdáyà rí ní wọlé kí ìtìdáyà lè kí wa kò sí gbogbo ní ilé ẹ̀ka ìtìdáyà ẹ̀ wá ka mọ̀tọ́lá àti hadisa wọn kà á sàdéhùn kìnìún ẹ̀hún bọ́ọ̀rọ̀ ọ̀kàràrà ẹ̀ wá rí àbàjáde mi ẹ lọ ṣe ẹ̀ka gbogbo ẹsẹ̀ tó wà nù yìí ẹ̀sọ̀ ń tọ́ bá jẹ́ déédéé rẹ̀ ní báàlì báàlì máa ń dó fún fọ́ọ̀ rọ ọ̀nà tó dó fún bá ọ̀nà tó dó fún zaali ọ̀nà tó dó fún dédé ẹ̀kọ́rin yẹn ní bẹ́ẹ̀ bíbá yìí alhamdulilayi dawaman sarmada ọ̀kànnì fọlọ́n dawaman gbére sarmadan láíláí. سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك